bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè a ní àǹfààní láti fihàn nípa gbígbé ọwọ́ wa sókè láàrin àwọn ọ̀dọ́ ṣé a ní ìbéèrè arákùnrin tí ó nawọ́ sókè ní. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ní ọ̀sán yìí a kọ́ wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo ẹ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń Eh, fún mi nípòrú nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́ nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan iṣẹ́ fridge and air condition ló máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé àti iṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ṣiṣẹ́ dáadáa ìgbà tá a bá gbé lọ sílé àwọn kọ́sítọ́mà iṣẹ́ yìí kò tó bá débẹ̀ kò ní ṣiṣẹ́ ó dé pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan a máa materials tá a máa ń rà yẹn máa ń fowó le tó pé tó bá dé kó wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn so ibẹ̀ yẹn ò yé mi mọ́ òtẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí. báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ lónìí. ẹ̀hún tó fi jẹ mọ́ ohun tí a kọ lónìí nínú ìwé Ábákùkù yẹn yẹn tí a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án ó ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè kí ó bá lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gba gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi so ibi tí mi mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ tó yẹ pé àwa ń ṣiṣẹ́ bá ṣe ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́ ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ gẹ́gẹ́ bí iṣẹ́ wa wọ́n fún wa wàhálà a máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ bá ní wàhálà tán so owó tí a fi lé a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí. ẹ ṣe kókó nínú Abákókò orí kejì ẹsẹ̀ ìkẹsànán ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi ohun tí a ń sọ níhìn ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rẹ́ àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀ bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀ bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ẹ̀ ìmòye lórí ohun tí a ń ṣe bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí ó bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹdà wọ́n pọ̀ nígboro bí ó bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà ó mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn ìdà àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè a ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá à ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni ọlọ́run sọ fún wa wípé kò tọ́ nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ ọlọ́run kò sì sí ń bẹ̀ ṣé ó ti yé arákùnrin. bẹ́ẹ̀ ó yé mi sá. láàárín àwa àgbà ṣé a ní ìbéèrè arábìnrin ẹ ṣe kí ẹ. ẹ káàárọ̀ sir. ẹ káàárọ̀. yes sir. ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀ tí ó sì fi ọtí líle fún fún un tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú kí ìwọ ba lè wo ìhòhò wọn. ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣáà ti lọ wàásù fún wọn ná wọ́n ti gba ìwàásù wọn ṣe ọtí yẹn mọ́ ẹ jọ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀. bíná bá jó ni jó ọmọ ẹni tara ẹni là á kọ́ nítorí bẹ́ẹ̀ ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí wọ́n nílò ìgbàlà wọ́n sì nílò oore ọ̀fẹ́ ọlọ́run ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú kó àdá nítòótọ́ ni àwọn wọ̀nyẹn wọ́n nílò ìrònú kó àdá òun pàápàá tí ẹ ń wàásù sí ó yẹ kí òun náà kí ó ronú kó àdá ṣùgbọ́n kí ó máa dẹ́jà kí ó máa sọ wípé ẹ bí ó bá yẹ kí n ronú kó àdá àwọn tó ń ṣe ọtí náà ń kọ́ a ó sọ fún un wípé ìgbàlá tiẹ̀ ló jẹ́ ẹ́ lógún nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá ń ṣe ibi tí a ti sọ fún nínú ọ̀rọ̀ ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmu tàbí kò dára òun ni ó yẹ kí ó ronú pọ̀ àdà nítorí bẹ́ẹ̀ ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yìí bá dé yóò dé fún ẹnì kọ̀ọ̀kan olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwọn mìíràn náà tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńkọ́ nínú ìwé róòmù ni a ti rí ohun tí ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fúnra rẹ̀ kí ó ronúpìwàdà bí ó bá sì ronúpìwàdà agbẹ̀rí ọlọ́run jẹ́ wípé ọlọ́run yóò dáríjì òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́ bí òun bá ní ìgbàlà òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ́ alóore tàbí ajínrere tí ó ṣeé ṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó pọ̀ àdà. arábìnrin ṣó ti yé yín. ẹ ṣé púpọ̀ arákùnrin tí ó wà ń bẹ̀. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kan yẹn wọ́n mẹ́nu bà nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu tí ó sì jẹ́ pé wọ́n pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹ̀bi rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀ torí pé tá a bá wo nọ́ọ̀tì a rí i pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀ a rí i pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ ó gbé ó ń hùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Ábúráhámù ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní ògbẹ́kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi wúru ìwà báyìí. Lọ́ọ̀tì ti kọjá lọ àwọn ọmọ ẹ̀ ti kọjá lọ èyí tó wàá sọ nsìn ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tí ẹnìkọ̀ọ̀kan wà ohunkóhun tí ó wò kí a sọ nísinsìnyí ṣé ó yí ipò wọn padà lọ́hùn arákùnrin. rárá sà. nítorí bẹ́ẹ̀ kí a má máa béèrè ìbéèrè tí ò wúlò èyí tó kàn wá ni wípé àwa tí a ń gbé ìgbésí ayé wa nísinsìnyí kí ni ohun tí ó yẹ kí a ṣe kí ọlọ́run fún ara rẹ̀ kó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe kí a ju ti lọ́ọ̀tì àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti kọjá lọ sí ayérayé nítorí pé ibi tí igi bá wó sí ibẹ̀ ni yóò rà sí ibi tí wọ́n wà nísinsìnyí kò sí àtúnṣe fún wọn àwa tí a ní àtúnṣe ló yẹ ká bẹ ọlọ́run wípé a ti rí ara wa gẹ́gẹ́ bí a ti rí a sì ń bẹ ọlọ́run fún àánú rẹ̀ àti fún orí ọ̀fẹ́ rẹ̀ kí a ju ti àwọn tí ó ti kọjá kí a jù ú sílẹ̀ kí a káràmáìsì kí ìgbàlà ti wá. arákùnrin ṣóyè yín ẹ jẹ́ àdìdè dúró láti gbàdúrà. ǹjẹ́ ẹnìkọ̀ọ̀kan wa tí a ti gbọ́ nípa ìdájọ́ ọlọ́run lónìí níbo la ó ti lọ ayérayé kí a fi àwọn tó ti kọjá sílẹ̀ kí a fi lọ́ọ̀tì àwọn ọmọ rẹ̀ tàbí noah tàbí àwọn ẹlòmíràn tàbí dáfídì tàbí abrahamu kí a fi wọ́n sílẹ̀ kí a ronú ọ̀rọ̀ tara wa ǹjẹ́ a ti ní ìgbàlà ǹjẹ́ a ti képe olówa ǹjẹ́ a jẹ́ ti ọlọ́run ǹjẹ́ a ti ronú kó wàdà ǹjẹ́ ẹ̀mí ọlọ́run ń ṣàkóso ìgbésí ayé wa.